ìjàpá ìjàpá ìjàpá dòdòmí ìjàpá ìjàpá dòdòmí ìjàpá dòdòmí ìjàpá ìjàpá ìjàpá dòdòmí mi ìjàpá ìjàpá dòdò mi ìjàpá dòdò mi ìjàpá ìjàpá ìjàpá dòdò mi ìjàpá ìjàpá dòdò mi. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wò wá. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wò wá. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wò wá.